bí báwo ni. Jẹ̀rọ̀lá, jọ mo fẹ́ kó o consider àwọn ìfẹ́ tó wà láàrin mi àti ẹ̀. I'm so sorry for that. Ìfẹ́ ṣá. Jẹ́ ká máa rántí pé ta bá ń sọ̀rọ̀ ọ̀fẹ́ tó lọ́wọ́ fàṣẹ sí. Sí ọ̀rọ̀ ń bẹ̀ o. Ó ti strong ju kí nǹkan kékeré yìí kó Please, I want you to note that. Tobi má bọ́dà ara ẹ̀ honestly mi ò bínú trust me I will be fine. gbọ́ ò tásìkò kò mọ́ bá tó pè mí o. Jẹ́nrọ́lá Jẹ́nrọ́lá. Your shadow always follow you. Your shadow always walk with you. Your shadow always stand by you. Your shadow always speak for you. Your shadow even talk to you. Your shadow even pray for you. Sometimes it will help you out. It could even bring you down. àárọ̀ yìí tí mọ́mí jáde náà máa sọ fún mi pé lórí ọ̀rọ̀ ìyàwó yín o làwọn ti gba adéṣàn lé lórí máa wò pé ah, ah, àǹtí jẹun lọ́la jẹ́ pàjọ́ ń gbénu ilé ìgbẹ́ ẹ̀ sọ kọ́kọ́ fún mi kó dáa. má bínú torí pé a ṣì ń ṣe preparation lọ́wọ́ náà láti sọ tó bá dójú ẹ̀ gangan máa pè é. <laughs> ìyẹn yẹn ni túláàsì ọlọ́ba àmọ́jọ́ lọ́wọ́. gbọ̀wá ò má nítorí ó jẹ́ gate man ó ní raṣọ ìyàwó mi. àmú gba sálárì ọ̀pá mẹ́wàá ni màá rà lóṣìṣẹ́ ẹ ṣe yes ma you are highly appreciated ma ọlọ́run adé máa bá wa lọ́ra ìlú wa. ọlọ́run àtẹ̀yìn náà sí. oúnjẹ ọmọdé ti On your fún oúnjẹ mọ́nà. mi ò àmà. ṣẹ́rí tó bá wà jiná tán wọn ni fi yín ṣàwátì. àmín àmín àmín àmín. mọ́mì gbogbo àwọn fámìlì mi ni wọ́n ní pé kẹ́ ń dúpẹ́ lọ́wọ́ yín wọ́n appreciate àdúró tí wọ́n lè ṣe gan ma. kí la wá ṣe àìdúpẹ́ ara ẹni àìdúpẹ́ ara ẹni ọlọ́run àtúbọ̀ máa wà pẹ̀lú gbogbo wa kíní kan ni máa fẹ́ tọrọ lọ́wọ́ ẹ̀ jọ mo fọlọ́run bẹ́ẹ̀ ni má fìyà jẹ wọn mi mo wá fẹ́ kó o bá mi tọ́jú ẹ̀ dáadáa ṣé o mọ̀ pé ojúkọ ẹ̀kọ́ èrè ni ààbò náà àdájú lórí ẹ̀ ọlọ́run àti bẹ̀rẹ̀ tọ́jú ẹ̀. ìyá kẹ mọ mi tí n bá ti ń fìyà jẹ bígbà tí mò ń fìyà jẹra mi ni àwa méjèèjì ti di kan ṣoṣo so kí ni mo fẹ́ fìyà jẹ fún ah mo ṣeun mo máa mi nǹkan mi ò kúrò lára yín o kò dẹ̀ sí nǹkan méjì lórí health yín ni. ó yé mi ó yé mi dáadáa ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run ti ń ṣe ìyanu kò ní sí nǹkan kan lágbára ọlọ́run ah. ṣé bó ṣe sọ yẹn náà ohun èmi náà kẹ pé kí n máa lọ sọ́dọ̀ yìí kí n máa lọ kí n máa bọ̀ ṣùgbọ́n mi ìfẹ́ yọjú náà torí pé ẹ̀yin ọmọ òde ni me and my husband ni o. ẹ o tọ́ ni kó má di pé ìyá tó wá ní gbogbo ọgbà yìí ni ìyá ìyá tó kàn wá tó kàn wá yìí. ẹ má rò bẹ́ẹ̀ mà ṣé bó ṣe gun èmi bíi pé kẹ́ ẹ darapọ̀ mọ́ wa kẹ́ ẹ tẹ̀lé wa lọ kájọ máa gbé so that a lè mójútó health yín mà. ṣe fílẹ̀ a gbọ́dọ̀ tilẹ̀kùn ní ilé yìí èmi náà ní jìnnà sí i ilé ọkọ mi kí ni jíjẹ báyìí. kò ní yẹ ká tún máa dà yín láàmú. àmú báwo. ẹ ṣe torí pé bá ṣe wà yìí a tún fẹ́ fi ẹsẹ̀ kan dé ọ̀dọ̀ àwọn tí wọ́n á bá wa ṣe àjọyọ̀ wedding wa ká kí àwọn tábà lè kílé ni pé wọ́n ṣe o wájú ọtí. ẹ bá ti àwọn kò síbi tẹ̀lé fẹ́ yá ẹ wọnú ilé ẹ̀wà ní jẹun àṣọjẹ wà dà bẹ́ẹ̀ ṣé ó yẹ bẹ́ẹ̀ kò yẹ bẹ́ẹ̀ ó yá dìde tí ẹ ká lọ wà lọ tẹ́ máa jẹ ẹ máa jẹ o. Bọ́ọ̀lù sáà. is elimination by promotion or promotion by elimination tí kan bá ti gbẹ wà á kà kúrò àwọn tó wù ní bọ́kẹ̀ wà á máa sá sí bẹ̀rẹ̀. ṣùgbọ́n kò sí problem èwo lẹ tí wọ́n á rí ṣe báyìí. wọ́n ní kí n fi náà kúrò báyìí náà mà ní mo dẹ̀ ti gbé omi àmàlà díẹ̀ kaná. kò burú tí bàbá yẹn ò délé kan tún lọ wá one or two things tí mo lè ṣe mo lè. mọ mi anike lọ sí mi. ẹ anike jókòó kẹ sí mi. máa sí mi máa sí mi. are you doing this again? I thought you promised me not to do this anymore. Eh? Enjoy the Daraya now. Or else, I mean, no, my joy in Yekajoma so people can come in and ask us what the problem is. It's okay, my dear. Surely, Rodman. Oh, yeah, come and see. tá a máa sọ a máa ṣe a máa ṣe. torí pé èmi ló pé ọdún méjì tí wọ́n pa Akin èmi dẹ̀ ní àyájọ́ ọjọ́ mẹ́tẹ́ mo jókòó sínú báyìí mo ń jẹun ìyá. Ah! Yeah, I understand. But you just have to take Heart. Oh. Ah! Oh God, I believe in you. Ah! Mommy, show me to your Mommy. Jesus, please. Eh, ó tó kẹrin ó mọ ó mọ. ká ló wà láyé nísìn compound yìí á ti go awaya. Very lovely boy. Frankly, gbogbo ayé lọ rẹ̀. Tó bá ti ní surprise, ó máa surprise ẹ̀. dẹ̀ wá sùn everything will be okay ṣùgbọ́n. àbí àṣírí wo ni wọ́n mọ̀ nípa ẹ̀ tí ò fẹ́ jẹ́wọ́ ṣé o mọ̀ pé tó o bá jẹ́wọ́ ṣé o mọ̀ pé tó ti máa bá ara ẹ̀. kò sí kó àṣírí kankan lọ́wọ́ mi mi ṣe kó àṣírí kankan sọ́wọ́ èèyàn mi láṣírí kankan. mo ń bá ẹ sọ lẹ́rọ̀ o ò gbọ́ ẹ̀wọ̀n ló máa kú sí èwo ló. Ah! yẹ yẹ yẹ yẹ yẹ. kí ló ṣe é. Ibu no silence. Are you awake? I'm sorry. Shooting at Jusha. Yes. God, I'm awake now. So last last week, the nightmare yìí ti bẹ̀rẹ̀. I hardly sleep. Scan me, you were awake insane. Who knows where you'll be running to? ẹ ta ló mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ pé pẹ̀lẹ́ ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ níjọ sí tẹ omi wọ́n tún sí i ká lè mọ nǹkan táwọn ṣe sí dreams, but I can't remember. Mi ò lè Um, is it the same dream every night or a different dream every night? It's different dreams every night. And you can't remember any of those dreams? I can, but I know they are scary. Try. You know, I'm gonna need you to try. Like when it starts, how does it start? What do you see? What's the first thing that happens? I can't remember. Okay. Um, have you ever had an accident? At any point in time. Accident. No, ò experience there. rí. Mi sọ recent times at all. Not at all. Okay, um, ṣé nìkan bá yín jà àbẹ̀báyàn jà tó wá threaten láti pa me mẹ́yìn ní àbí ṣe she. Hey ìjà no mo kinja. You tell o wala at all. àtọ́. Yes, let's talk about your work. Your husband says you're a physiotherapist. Yes, I am. Do you ever take time out to rest? It must be very stressful doing your job. Mama máa Dad. rest As a matter of fact, I ní àwọn ọjọ́ tí máa ń fi sílẹ̀ tí mo máa rest. Except recently. Recently? Tell me what changed recently? Still the scary dreams. No interrupt, rest. Do you like movies? Do you watch movies? Mm, I do sometimes when I'm chanced. Okay, but do you watch horror movies? Horror. That was way back in school. Really? Um, let's go back to that work again for a little bit. You know, sometimes most of our Nkotaman we in our dreams. We're actually living out a part of our subconscious. At work, did anything change? Maybe, for instance, there's something a little bit scary to exaggerate ara ẹ you know so wá as a form of um, you know dream experience. no not at all. nígbà tí mo ń ṣọmọdé kọ́ lóun má kàn jẹ́ kó gba bí oorun mú wa ni. My dogs. Okay, okay. Um, I want to show you a couple of images right now. There are no right answers and there are no wrong answers, okay? Just look at them and tell me what you see. Take your time. Don't gloss over it, okay? Tell me. What tattoos? The coin, cow. Money. Mosque. Burning house. Suicide. ẹjọ́ ẹjọ́ ẹjọ́. again. It's okay. Now, tell me what you saw. The images. Images? nǹkan tí mo observe and from nǹkan tẹ́yìn náà sọ fún mi ni pé she's had a traumatic experience that somehow she's locked it in her mind so recent events ti wá trigger memory yẹn padà òun ló jẹ́ kó máa kó máa react bẹ́ẹ̀. nǹkan tẹ́ ń try láti sọ ń sìn ni pé nǹkan kan ti ṣẹlẹ̀ sí rí sẹ́yìn. Think of what trigger ẹ̀ jáde that's right as a matter of fact event yẹn threaten life wọn When tó máa react tó máa ṣe dìde immediately from those rooms No matter sọ wait or how traumatic the event was for her. that means maybe um, nǹkan ẹ̀rù kan bump into her or she I, I because i'm confused she's not telling anything she's not saying nǹkan tó ń rí náà In fact, did you did you get anything from her, please? Be sincere with you. Me, rich one. You know, she's not talking. Wọ́n sọ kankan. She, she, she cannot really explain please. báyìí ló ṣe This is what I see in my dreams o. combine, combine, nǹkan well, she's not coming up with anything, like you said. And that way, there's nothing we can do. There's nothing I, I can do from this end. Kí wá ló lè eh? Okay, madam. Um, èmi ń wò bóyá any medication lè wà tá a lè fún lò tó wipe memory yẹn away. Uh, jẹ́ ká rí as last resort wa. But for now, just do all you can. Let her tell you what what exactly is going on. <sighs> <sighs> <sighs> all right um, thank you very much mo really appreciate it. um, i'll get back Bye, Lucy. I'm happy to fi tún thank you very much. all right just do what you can. Okay? yes i will. i'm here anytime you need that. Deola. Adéróla mo tẹnu mọ́ kínní yìí òun sọ no problem no problem. ti something o tí èèyàn bá ti Lala. lálà tó scary nightmares tó dẹ̀ di láàárọ̀ ọjọ́ kejì ó jí kò rántí ẹ̀ ó ti lọ fún psychotherapy àárín nǹkan kan ṣe sí o kàn ń da chalk jẹ òun da chalk rẹ kí ni ìdẹ ṣe wà lára ẹ yé kí n spiritual attack nìyẹn o and èmi àṣàgbàlagbà n tó bá wọn ẹ ni So irú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n máa kàǹtà ẹ̀ spiritually náà ni. wọ́n máa ti sọ fún pásítọ̀ alágbólè. mọ́mí aládùúrà àtàtìlẹ́yìn ọlọ́run máa wà òkè i'll be fine. ọtí mi sọ náà nìyẹn. èmi ti sọ fún pásítọ̀ alágbólè pé màá ní kó wá rí wọn nísìnyí ìrọ̀lẹ́ ṣó ti yẹ nǹkan tí mò ń sọ yẹn because a kàn lè dúró báyìí ká máa wò ó. nìkan wà lẹ́nu ọ̀nà tá ni o ó ṣe. Yeah, good evening, Mom. good evening, Mom. Ah! Good evening, Mom. ẹ̀yin agbófinró good evening o. Ah, ah. ó mà ṣèjọ́ mẹ́ta ẹ ṣe ẹ kú ọ̀rọ̀ wa o ṣé kí la tún rí gbọ́ o. àìkú sí problem ma I kàn fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé we tried our best àti ṣiṣẹ́ yẹn débi tí agbára wa gbé dé àmì àdẹ̀kí ń fárí lẹ́yìn olórí a ní láti close case yẹn. bẹ́ẹ̀ ká má lọ close ẹ̀ tán kí ẹ má lọ rò pé àwa ọlọ́pàá á ti gbàbọ̀dé ẹ̀dẹ̀mọ̀ báwọn èèyàn ṣe máa ń ronú. Ah, mi ò mi ò lè sọ bẹ́ẹ̀ mi ò lè sọ pé ẹ̀ try best sí ṣe bójú mi náà ni gbogbo ẹ ṣe ń dìbà ah, after two years ẹ bá fi pé ó necessary kẹ́ close file ẹ close ẹ èmi ti gbà fọlọ́run mo ti move on mo ti mo ti kúrò ń díẹ̀ èmi mà ti gbà á bí àgbélébùú mi àbí kí ni mo fẹ́ bọ́ lọ́hùn fà mo ṣáà dúpẹ́ ẹyọ tó kù kọ́lọ́ má fi kú gbà lọ́wọ́ mi àwọn tọ́lọ́ dẹ̀ tún yọ fún mi náà kọ́lọ́ gbà mí kó kó dáwọ́ bí dúró ní sàkání kálukú if you think it's necessary for you to close the case please go ahead and close it. Uh, oh, madam <laughs> oh, dandan rí pé gbàrí ọlọ́run Madam, please, can I ask you a simple question? Yeah. First and foremost, can you get me a cup of water with a cigarette? Ẹ jẹ́ London. Nítorí sọ wọ́n máa ń lè mẹ́ta fún. any yẹn ni question tẹ fẹ́ abi. Ẹ fẹ́ Yeah, it's a question. <laughs> Mo tiẹ̀ ti gbàgbé ni Mr. Kunle, Amẹ́ríkà ni. Malam tó lè lọ bá yín ra London yẹn kò sí ń lẹ́sìn. Yẹ̀rọ̀la, get him a cup of water please. Ẹ má bínú máa ọ̀ ìwádìí ẹ̀ nìyẹn. Actually, we don't smoke here. Yeah. <laughs> Eh, mo ti ẹ ti notice wọn láti gbà tí kéèsì bẹ̀rẹ̀ pé eh, wọ́n kọ́ ní ìgbà tí. ẹ jókòó ṣé bí mo ti mọ̀ yín ti fẹ́. madam please i'm okay like this i want you to realize something ẹ jẹ́ kí n jẹ́ kí n realize nǹkan i'm detective Kunle by if you don't know now you know according to the rule of law every criminal was a hit back to back from Igbo to Hausa, from Hausa to Igbo. Anybody can be a criminal. I didn't no no. I was I was asked to study criminology, and 2005 I undergo some training. When I undergo some in during the training, somebody shoot me, and I was like, no, because anybody can be a criminal, you can be a criminal, I can be a criminal, he can be, she can also be a criminal. What the fuck? What did you do that for? What the fuck? Shut o ti rí ṣé àlọ́gbọ́n mi ní ìwà fún wọn náà kò mú bẹ́ẹ̀ kó mú kí ni kó wá sí àfẹsẹ̀. Come on, come on, clean this mess. And I'm still thirsty. I'm still thirsty. You can imagine the water is chill or shivering because it touched my body and I feel, I feel it. What's the fuck? káàbọ̀. ẹ ò jọ arábìnrin tó wà nínú ilé yẹn jọba ò ló ṣe jẹ́ sí madam. ìyàwó bàdá kí n wù mí ni. ó kì í tó dé láti abroad. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sí ó sì tẹ fi béèrè. no no no no wọ́n má wọrí tẹ. ó dàbọ̀. ẹ kúlé náà wọlé wọlé. Oh, oh, ẹ ṣe rí i pé there's something about that girl. What? Ah, I mean, I'm talking about the lady. Kí ló ṣe? No, ṣé mo nǹkan kan jẹ́ kí n jẹ́ kí n suspect lady yẹn. Suspect? Yeah! Mò suspect, mo fẹ́ gbé lady yẹn. As in, fún kí I want to interview her. Oh, oh, oh, oh she's a criminal. She, ẹ rí i the moment I call her a criminal, that's called huh nígbà tí glass cup jábọ́ lọ́wọ́ ẹ̀ do you think it is everybody that feels comfortable at the sight of detectives. ẹ eh, but mi will hear anything tí kí ẹ Ah, ah, ah. Eh, detective bọ̀dé yìí lẹ ń by. we are all detective Uh mm-hmm. huh. ṣe sọ̀rọ̀ Eh, glass cup jábọ́ ó mi she knew something about what is going on. She will make again pé gẹ́yìn ṣẹ̀ṣẹ̀ wàá fẹ́ wọn bíbá ẹni ṣá. àgbà tó bá ṣẹlẹ̀ wàá fẹ́ Won't call. everybody can be a criminal. ìyẹn ni kéèyàn lọ́mọ̀dájú kọ̀kọ̀ yé yín ni lọ́wọ́ kan pẹ̀lú ẹjọ́ tá à ń ṣe lọ́wọ́ yìí. èmi máa gbé ó dáa a máa gbé lady yẹn. òbí gbàgbé nǹkan yẹn ah, ah. a ní a fẹ́ close five ní ká wá lọ gbé lady. ó bá jábàjábà yẹn. kò sẹ́bi lọ́wọ́ ẹ̀ ẹ̀yin lẹ jẹ̀bi náà ẹ̀yin dẹ̀ mo rí bá wí. I told you ẹ má jẹ́ kí bọ̀bọ̀ yìí tẹ̀lé yín it will be seeing things gbogbo àwọn kan tí ò wúlò you know him ah, na. mr detective driver move this car move this car okay. let's move let's move. Mm ṣé kò ṣe pé inú mọ́tò ló fẹ́ fa sìgá yẹn. ṣé àǹbọ̀dé tún ní kẹ́ máa fa sìgá inú mọ́tò yín ni wọ́n. bí èfi sìgá yẹn sí mú àwọn agbọ̀n là ń fa sìgá. mọ́mí ò dé wá sílé o. kí ni mo lè ọ́fà yín. Um, thank you very much eh, àti pé a ní láti rí mọ́mí eh, we came here in respect of your wife we need to see her in our office fún ọ̀rọ̀ kékeré kan. my wife why. kò lè. Well, In the course of our investigation, her name was mentioned. Ọ̀gá wa ní pé ká má ti close file so I need wọn ní ọ́fíìsì wa fún proper investigation Let's interrogate him. Ẹ má bínú mi ò rò pé yaomi at all because um, incident tó ṣẹlẹ̀ after a year eight months ni mo tó ṣẹ̀ṣẹ̀ so kilo ló kàn bẹ́ẹ̀. Ẹ kò mí kò sẹ́ni tẹ́jọ́ ò lè kàn á irú ẹ̀yin náà tá nídìí yín lágọ̀ọ́ a lè bá yín sọ a lè béèrè ọlọ́wọ́ yín so. ok in that case ẹ eh, fún mi ní one minute kí n bá yín pè wá. àbí yà yà yà. ẹ má bínú o kò sí ilé ẹ lágbèrè fún ìṣàmúlò. please o. agbé olówó ẹ jẹ́ kí n pe mọ́mísí mi wò náà. hello mọ́mì ńgbà tí ẹ máa jáde ṣé ìyàwó mi tẹ̀lé yín kò tẹ̀lé yín mi ò rí inú gbogbo lé mo dẹ̀ ti pé aago ẹ̀ kò sí aago ẹ̀ kankan tó lọ àwọn officers ọ̀rẹ́ yẹn wà around ni wọ́n dẹ̀ láwọn fẹ́ rí. okay all right ma get back sí um, ó likely kó wà ní ọ̀dọ̀ mọ̀mísí ẹ̀. ẹ ẹ níbo ni mọ̀mísí ẹ wà. èkó yìí náà ni. ok ẹ jọ ṣé a lè dọ́dọ̀ why not ẹ fún mi one minute kí mi fi yẹn change. all right. mo ń gbọ́. ẹ mò ń gbọ́. ẹ mò ń gbọ́. Ah bọ ìtì ẹ ó ti ń tojú sí èmi báyìí. ní òǹbò ló lọ ganan. èmi ò mọ. àwọn officers ni wọ́n wá sí ọ̀dọ̀ wa lẹ́nu lórí investigation ikú àbúrò mi so náà bá ní àwọn fẹ́ rí ìyàwó mi káwọn béèrè wọn náà two things lọ́wọ́ ẹ̀ èmi dẹ̀ wọlé n bá bẹ̀rẹ̀ sí wà kiri bí mi ṣe rí nìyẹn o kò síbi tí mi ò tí ì wá láàárọ̀ ibẹ̀ ṣe rí mi mo ti pè aago ẹ̀ aago ẹ̀ ò lọ ni a fi decide pé káwa bíbà táwọn náà fi tẹ̀lé fi wá pé ó ṣeé kó wà ní ọ̀dọ̀ yín ṣe wá rí n tó tó ń rú èmi lójú ń sìn ọmọ ni pé ẹnu ọjọ́ mẹ́ta yìí ó máa ń lálà almost every night ó máa lálà aláyẹ̀dẹ̀ máa ń bà lẹ́rù gan pé tó bá sọ jí gbà mí tìbẹ̀rù tìbẹ̀rù ni ah, mo dẹ̀ ti gbìyànjú láti mú lọ sí one or two places pé kàn tiẹ̀ bá mi ràn lọ́wọ́ bóyá kó sọ ohun tó ń rí lójú àlá torí kò lè rántí mọ́ bẹ́ẹ̀ ni mà. nígbà tí òun nínú nǹkan bẹ́ẹ̀ yẹn kí ló tó wà ní ìsọfún mi ó yẹ kó wá sọ fún mi ni. kò kò rí bẹ́ẹ̀ mà ṣé ó yẹ kí ẹni tí wàá sọ fún yín but torí health yín ni mi ò ṣe sọ fún yín at least èmi lọ́kọ ẹ̀ àwọn nǹkan tèmi náà lè ṣe mo ti gbìyànjú láti ṣe ṣùgbọ́n pàbó ló já sí. ẹ wò ó mọ́mí ẹ má bínú gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ pé ìwàkuwà la máa wá nǹkan tó sọnù tírú nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ síbi tá a lè wá sí èmi máa kàn fẹ́ kẹ́ farabalẹ̀ torí káwa kàn rí wọn ká béèrè one or two things lọ́wọ́ wọn ló bá tán. lọ́nà ẹjọ́ torí ọlọ́run kí ló kàn pẹ̀lú pẹ̀lú kan pẹ̀lú àbúrò ẹ̀ kí ló kàn ọmọ mi ò lè pààyàn kò lè ṣe tó jọ bẹ́ẹ̀ yẹn. mọ́ mi wá ṣé ó dá yín lójú bí ẹ̀ mọ̀ tí ọ̀rẹ́ wa. ṣé ṣé máa fi pamọ́ ni? rí rí ṣe mọ̀ pé ọmọbìnrin wọn kì í fara pamọ́ fún òde ó àrídájú wà pé ó lè sọ ibi tó ń lọ fún wọn. tó wà lé ọkọ ẹ tó wà nù lé ọkọ ẹ kí tèmi tún láti máa wádìí pé bo ló lọ bo wà. Ah, mo rí kọ́lọ́n ti ẹ̀ ṣàánú mi ni ẹni tó kú ó ti kú over two years èmi àti ìyàwó mi ṣe é máa rí ni kò ní kankan ṣe papọ̀ but at least n tó ń bè mí lẹ́rù sí ni pé kó má jẹun tó tiẹ̀ ń rí lójú àlàyé àbẹ̀rù tó ń ba yẹn kó má ti lọ ṣe rẹ̀ léṣe síbi kan okay okay ẹ eh, mọ́mì ìjọ ṣé mo lè béèrè question kan lọ́wọ́ yín ǹjẹ́ tí a bá padà wá tí a ní ìbéèrè méjì mẹ́ta béèrè lọ́wọ́ yín ǹjẹ́ lè gbà wá láyè mà. àti jẹ́ pé ìbéèrè tó máa mú ọmọ mi wá ni màá dá yín lóhùn ẹ eh, eh, màá dá yín lóhùn. ẹ má wọrí ẹ má rọmọ mi ẹ má rọmọ mi. ọ́fíìsà bó bá lè jẹ́ màá tún yọjú sí yín mà. tá a bá níbi ìbọn mi a máa kàn sí yín. akin. jẹ́ kí n tẹ̀lé wọn náà tún máa pè aago ẹ̀ tó bá mi mọ ibi tó rìn sí báyìí. mo dáná o ọlọ́run o ojúkọ ojúkọ ilẹ̀. Your shadow always follow you. Your shadow always walk with you. Your shadow always stand by you. Your shadow always speak for you. Your shadow even talk to you. Your shadow even pray for you. Sometimes it will help you out. It could even bring you down. Is it the future? Ah, it could be fast. It could be dirty, It oh, could be love. It could be hatred. It could be hurt. Madam. kí lorúkọ ẹ. it could be wrong right blue or red. you have any means of identification. ẹ wo mo kọjú lọ bí kan ní. bọ́lẹ̀. ẹ wo ọ̀dọ́ ọlọ́pàá ẹjọ́ wọn ní dáhìn dúró torí ọlọ́run ẹ wo mo kọjú lọ bí kan ní ẹjọ́ torí ọlọ́run ọ̀dọ́ ọlọ́pàá ẹ̀kọ́ wọn ní kọ́tọ́ máa ń gba ẹjọ́ ẹjà máa lọ ẹ wo ọjọ́ ti lọ ẹjọ́ torí ó yá ó yẹ ẹjọ́. torí ọlọ́run bọ́lẹ̀. ok officer atẹ́rù àtòhun àtọlọ́kadà àtọ̀kadà ẹ lẹ́kọ́ bá mi lọ́fíìsì. ẹ jọ̀wọ́ mi ṣe lọ́pàá lọ́pàá lọ́pàá. ló dé tó fi sálọ. mo ṣe pé mo dédé sálọ but èmi náà ní problem tèmi tó ń affect me mentally mi ò jẹ́ rí help látọ̀dọ̀ anybody ni mo ṣe rò pé bóyá ti bá rìn síwájú ara mi á yá. tòun ló jẹ́ kí o má lè sọ fún kankan náà fámìlì àtọ̀. òun pé tí bá sọ fún wọn wọ́n lè máa pè mí lọ́tún lọ́sì àbí kó máa béèrè ibi tí mo wà pàtó kó fẹ́ mi wá mi ò dẹ̀ fẹ́ mo ṣe sọ. arábìnrin. bá gbọ́ tí plantation boy bá sọ wípé look into my eyes and tell me what you see o oh, lè rí desire you will never see desire because you are a callous ọ̀dájú obìnrin ló fẹ́ yà look at me very well i'm not a drunker. mi ń ṣe ọ̀mùtí if i drink i drink for a purpose and i drink for a reason arábìnrin sọ fún mi kí ni ìdí tí o fi kú tí mo pata ni ah, ẹ̀jẹ̀ tọ̀rọ̀ bọ̀ mí lẹ́nu látàárọ̀ ah, mo ní mi ìmọ̀ pa mi ìmọ̀ pa ikú anybody ah, mi ìmọ̀ rí mi ìmọ̀ anybody rí ẹ̀jẹ̀ máa ní mo pààyàn mi ò pààyàn jàre. dúró bẹ́ẹ̀ wọ́n sọ fún ẹ pé mo ní kí ni ìjú tó fi pa tell me the truth if you don't want me to blow your motherfucking head off, who do you think you talking about do you think you talking to someone who is not an detective kí ló ṣe é kí wọ̀rí yẹ kí àbí confam apart tó ti where they confirm not kí n máa fún ẹ ní it's gonna break your skull out there. tell me kí ni ìdí tó fi pa. mi ò pẹ́ yan mi ò pẹ́ hello ah i'm fine i'm fine wọn náà kọ oh yeah okay okay so dna yẹn papọ̀ mọ́ Thank you very much. Good. Yeah, I'm happy for that. Thank you. Kill your dé tó ń parọ́ náà? Sọ fún mi, kí ni ó dé tó ń parọ́? No, sórí ayé ẹni ta. Arábìnrin, look at me very well. Sórí ayé ẹni ta, do you see your life outside? Dear Onitels nìyẹn, eh, o ti papọ̀ mọ́, which is means that you are the positive person we're looking for, not the negative. Sórí that omi to tó ń I have to see the drop of water that will gonna cause the erosion in your life. Because tí mo bá pa ẹ́ láàárọ̀ la, I will make sure pé fura mi pa ẹ́. Dọ́kítà yé ah, ẹjọ́ yé. Ara nǹkan tá a máa ń sọ nìyẹn, ẹ̀yin tẹ̀ ń wọ ọ̀kadà báyá ní kẹ́ máa ní sùúrù. Bẹ̀rẹ̀ ah, tíṣà tó ń lọ, ẹ kó síwájú ẹ̀, bẹ̀rẹ̀ dáko tó ń kọjá, ẹ rọ̀lù ah. ẹ wò kọ́ tẹ fà fúnra yín báyìí. òun yẹ bí àwa náà dọ́là ti wọ́n ni yẹ ẹ má tẹ̀wẹ̀ wọn dọ́là tó wọ́n ni alájẹun ẹjọ ẹjọ ẹjọ dọkítọ ẹjọ ẹjọ ah, yẹ yẹ yẹ ẹjọ. àmàlà ní láti wọ náà ní káwọn wà á. yẹ ẹjọ ẹjọ sí odidọ odidọ ẹ má tẹ ẹ má tẹ ẹ má tẹ yẹ odidọ. ilé ìgbọ́n ti wọ internal injury ló ṣe ń wọlé. ó ti dùn mí dáyà ó ti dáyà ó ti dáyà.

ṣe ń bọ̀ tá à ń sìn kẹ́gẹ̀tẹ̀ ní fámásì kò tí yẹ yín ẹ máa lo méjì láàárọ̀ méjì lọ́sàn-án méjì so tó bá di monday kẹ wá fún massage monday wednesday and friday because i need láti tètè bá yín massage ibẹ̀ yẹn if not egungun yẹn lè máa ó lè máa sàn yín ṣó yẹ yín ẹ pẹ̀lẹ́ ẹgbà ẹ pẹ̀lẹ́ ẹ máa ní sùúrù ṣẹgbọ́ ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ rọra. báwo ni bíbí ìṣó máa ń fẹ́. ṣíṣẹ́ lè dùn ṣe hmm. o ò tiẹ̀ ní tìjú rárá rárá rárá ah! you all over this guy's body pressing and caressing him. gbèrè yẹn náà ó wá ṣe yìí kò sí nǹkan tó ṣe o ó ń bóyá bẹ́ẹ̀ àṣẹwó ṣì rubbish. bíbí iṣẹ́ mi ni nàá bó dẹ̀ ṣe yẹ kí n ṣe ṣe náà nìyẹn. iṣẹ́ ẹ̀ ni lóní kò máa fọwọ́ pa ọkùnrin ọlọ́kùnrin lára tó bá dẹ̀ jẹ́ pé mi nísìn wàá ti máa give excuses traffic wà lọ́nà lẹ́nu iṣẹ́ tí mo ṣe lọ́fíìsì lẹ́nu ti pọ̀ jù bébí o ti rẹ̀ mí I want to rest. Ah, bébí ṣé nǹkan ṣe wọ̀n ni ṣé mọ́tò gba ẹni àbí báìkì gba ẹ. nǹkan ṣe mí jàre nǹkan ṣe mí ah, ah, nǹkan ṣe mí wà á dé máa ṣe mí bí ọmọ tí ò gbọ́n ìjọ wo ni wọ́n gbọ́n fúnra rẹ̀ ti fọwọ́ pa mí lára don't you know what happens in my heart eh? it's more brutal than our guys tó wà tẹ́ǹtì yìí lọ. okay má bínú I'm so sorry. But you just have to understand, it's my job and I have to do it professionally. Hey, eh, please. Sorry, ara nǹkan tí mo fẹ́ máa fi wá sí ìbáyé nìyẹn. Can you imagine? Nǹkan tẹ́mi ń gbàwẹ̀ lé lórí. Àwọn kan wá wá sí ìbáyé, wọ́n máa gbádùn ẹ̀. Baby, I'm sorry. Eh, please, forgive me. Tó that di ẹnu má bínú. Eh, I beg of you. Jọ̀ọ́. Ó ti gbọ́ You have to understand, this is my job. It's your job. Àfọwọ́pọ̀ ọkùnrin lára. cooking. Cheers to long life and prosperity. Yeah, um, arẹwà mi àdúgbò àdán hmm? I love you so much wọ́n á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run To tó jẹ́ ká lè pàdé ara wa you know what um, um sorry um, attention please um, sorry to disturb you I just want everybody to witness this. jẹ́ Will you marry me? Akin, Joe dìde dìde dìde. I can't give you any response for now. Joe, money, need láti face career me. Besides, you're embarrassing me. Jẹ́wọ́n la. Joe, marriage ò ń ṣe nǹkan tí yàn Give me time. Please. Don't. lọ aqui Akin. Akin now. agbóhùn tẹ́ ń sọ ń sìn ò tí ì fàjà at least kì í ṣe pé mò ń lísìn sí conversation yín gbogbo nǹkan tẹ́ ń sọ ni mò ń gbọ́n bí ti fojú kù sí bẹ́ẹ̀ mi ò tí ì rẹ́dí ẹ̀ sọ pé ẹ̀ fẹ́ wọn náà ṣe fẹ́ lẹ́ẹ̀ tí ì rẹ́dí ẹ̀ fẹ́ fèsì kárí ayé wọ́n máa ń bínú àwọn náà ló ra àǹdírẹ́ yìí o àmọ́ tí ń wá àǹdírẹ́ yìí á ọlọ́run gbígbàdúrà ó máa ń yá wẹ́rẹ́ ni o mo rò pé ó ní green bottle kí lè bínú ṣé wọ́n máa padà wá mú ni ó ní green bottle yẹn ni mo ti mú rí mo ṣáà ń wá ilé náà máa ń pè ní rosé àǹdírẹ́ rosé èyàn fi wọ́n lẹ̀ ṣe rí ìyàwó ọ̀dọ̀ mi gan mo ti ń wá mi fẹ́ le èyí lẹ́ẹ̀tì rẹ̀ dì ẹ̀gbọ́n náà máa ń ṣe nǹkan is that right? ẹ mú tọ̀dọ̀ yìí àbí ṣáàs. jẹ́rọ̀la jẹ́rọ̀la ó dá má bínú má bínú má bínú kí ló dé tó ń pè mí sí yẹn àti kí ló dé tó ń pè mí. wá bínú náà ló ń ṣe ọ́ náà wá bínú. o fi mí sílẹ̀ ẹ̀mẹ́ ẹ̀ báwo ṣe expect kì ṣe délé just walk out on me. wọlé wọlé let's go let's go. Hmm? Chance day that I've already planned to be a double celebration for me, you turned me down. You embarrassed me in the presence of those people. You make a fool out of me. i told you I'm sorry. Oh, but where? Aki! Aki! Aki! Aki! Aki! Aki! Tẹ̀rọlá ló pa Akínọlá Tẹ̀rọlá ah, tó jẹ́ pé òun ló nọ́ọ̀sì mi láti inú àìlera mi tí mo tún fi dẹni tó rí báyìí padà inú mà jẹ o. Ah, mọ́mi ṣeré láti ọ̀dọ̀ wọn tí mo ti gbọ́ ọ̀rọ̀ yìí mi ò mọ bí mo ṣe fíò títí tí mo fi délé ìyẹn jẹ́ irọ́ láti òun ló pa àbúrò mi. Ah inú òkùnkùn láyé yìí. ara ẹ ò lè balance nígbà tó jẹ́ pé òkùnkùn láyé jẹ́ ìrọ́lá tó jẹ́ pé ó yẹ kó jẹ́ hílà tó wá end up láti di kílà. ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ọ̀rọ̀ lójútùú ọdún ó kàn lè pẹ́ ni ṣe rí ehm, kinní kan tí ó dá wa lójú ní ọ́fíìsì wa ni wípé kò sí bó ṣe lè pẹ́ tó Ọlọ́run á fojú àṣebí wọn but ní báyìí o ọ̀rọ̀ yẹn ti wà ní court. tí mo máa lọ court. mo kàn sọ nìyẹn ilé tó bá dẹ̀ tó wà lẹ́yìn ẹ̀ a máa fi tó yín létí. Ah, ẹ̀rọ ńlá ẹ̀rọ ńlá. Your shadow always follow you. Your shadow always walk with you. Your shadow always stand by you. Your shadow always speak for you. Your shadow even talk to you. Your shadow even pray for you. Sometimes it will help you out. It could even bring you down. Is it the future? It could be fair. It could be slow, dirty, or pure. It could be love. It could be hatred. It could be hurt. It could be wrong, right, blue, or red. Oh, Oh, OGG. Oh, OGG. OGG. màmá mi má ṣe bá mi wí irú ìfẹ́ èmi mi ò dá wà mo rẹ́ni kejì my love ìfẹ́ rẹ yé mi lórí. Is it the future? It could be yeah, yeah.